ló dé tí mi wá rí ẹ mọ́ lánàá. ẹ mọ̀ bínú jáde ló jáde ló dé fi ògì jẹ mí lánàá. ẹ mọ̀ bínú mi mi rán mi iṣẹ́ lánàá ẹ mọ̀ bínú. ṣe wò ó ńgbà tó ti wá látànà yẹn sí mo ti rà lọ́wọ́ ẹlòmíì mi ní lè bẹ̀rẹ̀ àlẹ́ ni má bínú hmm, wàá máa tà. go, go, go.

tọ́jú sí ó máa nídìí ẹ̀jẹ̀. ẹ̀jẹ̀. bẹ́ẹ̀ bó tún ṣe wà yí papà ó máa nídìí tó ìgò ẹ̀jẹ̀ mẹ́ta kó tó di pé ó lè wà òkè. mẹ́ta tán. bẹ́ẹ̀. ẹ̀yin dókítà ẹ jọ ìkọ̀ọ̀kan wá tó èlò. ten thousand naira lẹ́yọ kan so mẹ́tẹ̀ẹ̀ta yẹn bíi thirty thousand naira kúrò. thirty thousand. bẹ́ẹ̀ sí mi. ẹ ṣé ẹ ṣé. ẹ kú tọ́jú ẹ. ìgò ẹ̀jẹ̀ mẹ́ta thirty thousand naira. Hey. Ah. Kò dúró. ń bọ̀ nísìn o ti gbọ́ ọkàn ẹ bá lẹ̀ o máa wà go go go go go go go go go ṣe bá burú òun obìnrin yẹn lágbókún rẹ̀ kí ló tún wá ṣe bọ́lájí báyìí. ó ga o olúwa fún lálàáfíà. àmì o ayé ìmà lè o ní ìmà lè ká o. ọmọ mi nìkan ló wà ní orí bẹ́ẹ̀dì lókè mo rán àwọn ẹ̀gbọ́n ìpín kan lọ bá mi wá nǹkan tó máa jẹ wá dókítà dẹ̀ tó sọ fẹ́mi náà nísìsiyìí pé kí n lọ wá owó ẹ̀jẹ̀ wá torí náà jọba mi mójútó. kò ní dáhùn jọ̀ọ́ lórí. bọ́lájí kí o. ṣé o kò ṣubú lójijì ní ìmọ̀kọ tó ṣe o. bọ́lájí kí ló dé náà sì gbà mí má wọ̀ mí ràn. má ẹ gbé wọn lọ sínú ward lókè. ó ní ìṣó ẹ ẹ ẹ bọ́lájí bọ́lájí bọ́lájí. mọ́nú ẹ tọ́jú àwọn ọmọ yìí rárá rárá rárá tọ́ ah, wọn ò ní tọ́jú bó ti wulẹ̀ ó mọ. dókítà mo mà dé ń gbìyànjú. mo gbìyànjú. ẹ á jẹ́ pé oúnjẹ tẹ̀ ń fún wọn jẹ oúnjẹ yẹn ò reach to the same problem tí ẹ̀gbọ́n ní òun náà làbúrò ẹ̀ tún wá ní báyìí òun náà tún nídìí ẹ̀jẹ̀. ẹ̀jẹ̀. kódà ìgò ẹ̀jẹ̀ méjì la nídìí náà báyìí. bọ́lájí náà nídìí ẹ̀jẹ̀. Ah! àmọ́ dókítà èmi àti bọ́lájí ìjọ fẹ́ sí ara wa rìn lọ yìí ni. oúnjẹ ni mo ní kó padà lọlé lọ gbé wá sẹ́gun ẹ̀ ṣé ni tí ò lẹ́jẹ̀ lára máa ń rìn ni dókítà ẹ̀ gbà mí. wẹ́ ṣé wọn pé iṣẹ́ tiwa ni nígbà tá a ti ṣe àyẹ̀wò wa fínífíní a rí i pé ẹ̀jẹ̀ ló níìdì. ìkíní rídìí ẹ̀jẹ̀ mẹ́ta ìkejì náà tún rídìí ẹ̀jẹ̀ méjì ó jẹ́ márùn-ún. Eh, eh. àsìkò ọ̀gbẹlẹ̀ yìí ah bó ló ti fẹ́ rí yẹn tí ẹ̀ dúró ná kí ló lè máa gbẹ̀jẹ̀ lára ọmọ bẹ́ẹ̀ yẹn èkíní ẹ̀jẹ̀ gbẹ èkejì ẹ̀jẹ̀ gbẹ bó la fẹ́ rówó ń sìn. wo yàrá bàkẹ́ mo tiẹ̀ ti rí twenty thousand naira níbẹ̀ mo ti sáré mo ti ṣa twenty thousand jọ thirty thousand tó kù ni mo ní kí n wá bá ẹ torí ọlọ́run kò yá mi má dá padà fún ẹ thirty thousand kò sọ́jà lásìkò yìí ṣùgbọ́n máa bẹ́ẹ̀ wá ó ti gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ kan ní máa bẹ́ẹ̀ sọ o lọ jáde sọ̀rọ̀ ara ẹ̀ lọ wádìí lérí ọ̀rọ̀ àwọn ọmọdé yìí torí pé ní tètè jì sọ́fìn ọ̀la tètè jì sọ́fìn ṣé tètè nìkan ló wà nù kò ní wádìí sí o jáde lérí ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ jáde bí mo ṣe ń sọ fún ẹ kó o sábà ń tẹ́ ẹ kó le. wo ó kàn ń pariwo pé kí n jáde kí n jáde ni níbo ni mo mọ̀ ìrìnwó ni mo mọ̀ tí mo fẹ́ rìn mí mọ̀ nǹkan kan. olóòmọbì kankan ìwà abiyamọ abiyamọ bíi tiẹ olóòmọbì kankan tó tọ́. èmi á bẹ owó o ṣùgbọ́n kò jáde sọ́rọ̀ ìyá rẹ̀ tèmi nìyí. ìyá bọ́lájí omi wò odù tó jáde lórí ọ̀rọ̀ rẹ. ifá tó léwu gidi ni ọ̀sá oríkọ̀ ikọ̀ ẹlẹ́yẹ aríkùkù tẹjúmọ́ ọ̀sá ríkú gbọ́mọ̀ ẹ̀sá gàjà ọ̀sá wo ìwòrìwò ó tàdíjọ́ ò gẹ́gẹ́ ló ń gún àṣà kan ò pẹja nínú omi bẹ́ẹ̀ ni àwòdì kan ò pa kọ̀ǹkọ̀ lálẹ́ odò ta ní bá ní fòládìí àgádá àwọn àjẹ́ níbẹ̀ ń di ọ̀rọ̀ yìí o. àjẹ́ ò ń ṣàjẹ́ ṣé mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò funra sí èní ẹ̀jẹ̀ ń gbẹ ọ̀la ẹ̀jẹ̀ ń gbẹ kí ló ń gbẹ ẹ̀jẹ̀ lára wọn ná ẹ kò yẹ ká fẹ̀tẹ̀ sílẹ̀ ká palàpalàpà àìsàn míì wà tó ń ṣe ọmọ tí ò gba hospital rárá tó jẹ́ pé lé àwọn bàbá báyìí ló yẹ ká gbé e sá wá bàbá kí la ṣe sí ẹ gbà wá ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ gbà wá. wọ́n fẹ́ẹ́ fi ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n fẹ́ẹ́ fi dá yín lójú ni. Èdùmàrè ò ní jẹ́ nínú ọmọ ojú ọ kò sì ní jòwọ́ náà ẹ wò ó kò ní jẹ́ nìkọ̀ọ̀kan wa o ẹ wò mí wò èmi anísẹ́rẹ́ ẹkùnrin kẹkùn pẹ̀rẹ́ nìkan dájẹ́ àpáta lè kókó olóko dá sí tàkúté kàkà èbìtì kàkà èbìtì tí ògbójú ò lè pàgbé pátákó ẹ̀fọ̀n kàkàkà ní tajà lẹ́nu ata ní jípa mi kí mo ń ta ọmọ lọ́wọ́ tọmọ ké rárá akéde mi mo lè bẹ́gi ọ̀rọ̀ lulẹ̀ èmi bàbá pàjẹpàjẹ bẹ́ẹ̀yẹn kan bá sunkún wọnú ilé ní ẹ wò mí wò ẹ̀rín ni ó rìn jáde ẹ̀rín lọ́rọ̀ yín ó gbẹ̀yìn. àṣẹ o. ó lẹ́bọ ó sì létùtù ọ̀pá aṣọ funfun mẹ́ta ọ̀pá aṣọ dúdú mẹ́ta ọ̀pá aṣọ pupa mẹ́ta òun lẹ́bọ ẹ wá wò ó n lè ń bẹ̀rẹ̀ o ọkùnrin ni ó gbé ẹbọ yìí o. ọkùnrin hmm. ṣe ọkùnrin ni bàbá. bàbá ẹ bá wa gbé e ṣe bọ́kùnrin lẹ́yìn náà. Ah! ẹ wò mí wò òun a á fún yín lówó olórí funfun kan ò gbọ́dọ̀ gbé ẹbọ yìí bí èso lórí dúdú tó sì jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀. ẹ̀jẹ̀ mi gangan bàbá ìyẹn náà ò le ṣe rí àwọn ọmọ méjèèjì tí mo ní wọ́n wà ní dùbúlẹ̀ àìsàn yìí wọ́n lẹ́gbọ̀n ọkùnrin dẹ̀ lẹ́gbọ̀n wọn má bá sọ̀rọ̀ á gbè. ó ti dáa ẹ jẹ́ kó wá lásàálẹ̀ yìí òru la gbẹ̀bọ̀ náà ẹbọ àwọn àyà mi àgbà ẹbọ tí kagun láyà òru la ó gbé òru jìnjìn òru jìnjìn la gbé. dáa kọ́ṣà àti gbádùn àbí jẹ́ ká a lọ ra àwọn nǹkan wọ̀nyẹn sìn. tọ́hún ó gbè sí wọ́sí ó gbè sí wọ́sí adé abúsí gidi pìrì sísọ nìkan ọlọ́run èmi má màá rẹ̀ kú méjì lọ́wọ́ o sí gidi pìrì ayé ẹ mọ́ pèmí lágbèpá àpèpá lẹ́ẹ̀pẹ́ nìyẹn ebi rẹ̀ ajá méjì lọ́wọ́ o sigidi pìrì ayé ẹ mọ́ pèmí lápèpá àpèpálẹ̀ pè nìyàn ayin mọ́dé yóò bá yóò sì ń bọ̀ ọgbọ́ mọ́ bẹ̀rù mọ́ fòyà mọ́ sojú òkú yẹn lẹ́bẹ́lẹ́bẹ́ mo jòrò níbi ó ọ̀rọ̀ kẹ́dùn mí lọ́kàn mo ń gbàdúrà ẹgbẹ̀fà akokoro mi ò dé irun gbàdúrà ẹgbẹ̀sán. pàfà tẹrẹ awo wọn lóde èdò ọ̀pẹ̀ gàrígàrún awo òde ìrè adíàfún Ọ̀rúnmìlà wọn lọ́jọ́ ku bàbá kujọ́ méje wọn ní òsọ́láwo lóde ilẹ̀ yìí mọ́ wọn láláwo ń bẹ wọn wá ránṣẹ́ sí lábẹ́rìnjọ lábẹ́rìnjọ luki fún Ọ̀rúnmìlà ó ní òsínkú fún Ọ̀rúnmìlà mọ́ inú Ọ̀rúnmìlà dùn Ọ̀rúnmìlà wá ń jó bàbá sọ̀rẹ́ kẹ́ fásitá ajá pàgẹ́rẹ́ ajá gbèrọ́kẹ́ ẹkú pàgẹ́rẹ́ ẹkú pàjá ọdẹ pagere ọdẹ pẹkùn ọ̀pá pagere ọ̀pá péjò iná pagere iná pọ̀pá omi pagere omi paná wọ́n ní ọ̀sán aláwo lóde ilẹ̀ ìmọ̀ wọn láláwo ń bẹ abẹ níbẹ̀ rí olú babaláwo ni àtẹ́lẹsẹ̀ abẹnà babaláwo ni gidi pásásàsà ti ń bẹ níbẹ̀ bẹ̀rẹ̀ dí àyàbá babaláwo ni bóòrú bá mú abẹ̀bẹ̀ ní sonípẹ̀ rẹ̀ babaláwo ni wọ́n ní ọ̀sán aláwo lóde ilẹ̀ ìmọ̀ wọn láláwo ń bẹ ìtọ́ àwo wọn nífẹ̀ ò dáyé dáfá fún wọn nífẹ̀ ò dáyé níjọ́ táyé wọ́n já taro taro taro wọ́n ní ọ̀sẹ̀ aláwo lóde ilẹ̀ yìí mọ́ wọ́n láláwo ń bẹ ẹ̀yin ìyá mi òṣòro mọ̀nìgà ó wàá dọ̀wọ́ yín lónìí o ẹ̀yin ìyá mi òṣòro mọ̀nìgà ǹjẹ́ ìbùrẹ́ dé o ọmọ wọn ló tù bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan tí mo wá bẹ̀ yín fún ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ìyá mi òṣòro mọ̀nìgà ẹgbẹ́ bẹ́ẹ̀. <laughs> ẹ ṣeun o. adábíyẹ wojú ṣòòṣì amọ̀rí ọ. bẹ́ẹ̀ ni abìnrin ọmọ kan ló ṣẹ̀ síyìn mo ní kó wá bẹ̀ yín mo wá rawọ́ ẹ̀bẹ̀ síyìn níbí báyìí. Ah, ah, ṣẹ̀sìn akọ́ńbàbò. akọ́mọ̀ ni o. òun wájà. ń bẹ ní. ẹ pé wọlé. ẹ ṣeun o. wọn bọ báyìí tọ báyìí tọ báyìí dúró adábí ẹ̀wọ̀n ẹ̀jú ṣáwọn wá fún wa ń wọ̀jẹ ni. ìwọ́dà. adábí ẹ̀wọ̀n ẹ̀jú ṣé tọ́ọ̀ bá tiẹ̀ lójú inú sóò ní tìta náà ni láti ju aláyé ti dáyé láti mọ̀ pé adábí ẹ̀wọ̀n ẹ̀jú bàbá Ifá ni nígbà tó gbé Ifá ẹ̀ jẹlẹ̀ Ọ̀rúnmìlà bá Àgbọnmìrègún ṣé ìwọ ò rí i pé ntí ọmọkùnrin yìí ṣe ntí ọ̀dà náà ni. ẹ lóòótọ́ ni mo gbé fáàmì sálẹ̀ mo sì rí i pé ẹ̀yin ìyá mi ò sùrù mọ́ nìkan òjijì fi arúgbó aṣọ mọ́balẹ̀ òṣòlò ńsálà ọ̀sàlà ńsòlò awẹ̀ nínú omi ńsàlóṣàló òbí tìmìrì oníbòsí òru ọdẹ sakoyaro àrọ ní màjá sakoyo ogun ejòkù kọ́mọ lẹ́yìn ọ̀rọ̀ lè jẹ mo mọ̀ pẹ́yìn ni wọ́n kólé ayélé lọ́wọ́ ẹ̀yin náà mo bá ń di ọ̀rọ̀ yìí ló jẹ́ ń wá ẹ o mo wá gbé fún yín ni. gbẹ́nu ẹ sọ̀hún ta ló ní ọmọ kà aláàgbẹ̀bu èèyàn ó bẹ̀rẹ̀ sí ní kà ó ń wí kó tó wòrò ṣé wo mẹ̀sẹ̀ tí bàbá ọmọdé ìṣẹ̀ ni àwa wí òun bá bẹ̀bẹ̀ ó tó ọ́ ń bẹ̀ òun. ẹgbẹ́ bẹ́ẹ̀ ni torí pé bí àwọn orin bá sáwọ̀ gbà ọgbà ọgbà ni o. ìwọ ṣé gbogbo àwọn orin wa tó bá ṣẹlẹ̀ gbàlẹ̀ gbà ni. adábẹ́nwéjú adábẹ́nwéjú ní tí ọ̀dà òdorúkọ méjì o kò dáa náà ni tọ́ba ìpá ọmọ tí arákùnrin yìí ṣe ni ò ní mú lẹ́yìn wá. sọ rí pé ìwà aṣọ ni lọ́nu lọ́n hù yìí èmi ò sì fẹ́rù ìwà òsì báyìí bó bá ti dàárín òru tá a bá ní kó lu aago lọ ọ̀wọ́ máa káàkiri ọ̀ nílùú aago débi tó yẹ kó lù dé ọmọ sáré sùn àwọn ìyá kò sí wọ́n fẹjọ́ rẹ̀ sùn ìyá kò sí alámọ̀là ó ní báwa bá ti dáná tó tàbí bá gbé ọbẹ̀ pamọ́ wọ́n ní ọmọ lọ bí ọbẹ̀ àwọn ọmọ jákèjì ọmọ bu ọbẹ̀ sọ́dà ọbẹ̀ ìwọ ọdẹ jẹ́ sọ fún ọ̀hún ló fi tiẹ̀ kó báyìí mi o ọ̀hún ló fi tiẹ̀ kó báyìí mi o we are trying to carry magbo magbo magbo magbo carry calabas. à ń pọn mọ́gbò mọ́gbò mọ́gbò mọ́gbò ń mi ní mo ara rẹ o gbàgbọ́ mi ara rẹ o wọ́n tó wá sọ̀kan wọ́n ní ìwọ wọ́n ka ọmọ ibi tó ti ọ sùn ọ débẹ̀. jẹta nìkan náà mu tí. ọjọ́ kan náà lọ mutí sọ́dà kí wọ́n pe i pé ọdẹ mutí ọ̀ mutí tèmi màmá mu pàrágà màmá ọmọ àló má bẹ̀tẹ̀ bẹ̀tẹ̀ ńgbà mo wà ń gánà à ń pe ọtí kan ní àló má bẹ̀tẹ̀ bẹ̀tẹ̀ tí mo bá mu yó tó báyìí ojú mi ò wá yọ kan èmi á sì sùn àmọ́ wọn ò mọ̀ gbà tẹ́mi èmi máa sùn kò sẹ́ni tó ká mi mọ́ rí àwọn aká ọmọ ara o sọ ara rẹ o èmi sọ tọ́ fún ọ bá mi o kọ́ o pé o ọ wà lọ ibi tá a ìrìn aago ọwọ́ a máa lu aago káàkiri ètè kí wọ́n wọlé ẹni tí ó ti wọlé kọ́ yìnbọn fún dànù ó má yìnbọn o dákun lóṣù ti dàgán nu ìyá mi má yìnbọn àmọ́ fẹ́ gba lé ẹ wọlé kí wọ́n wọlé lọ ni. mú kíní erin lẹ́gbẹ̀ẹ́ kíní kíní òpólọ̀ kọ́ ọ máa lu aago nǹkan báyìí kọ́ ọ lu méjìlá fún ọ. no problem. and enemy plenty I don't mind. Enemy plenty I don't care. No friend again. Sugar buzzer but I will buy. Sugar buzzer but I will buy. Don't blow back a sugar. Hey! Dan sai ruwa don lalace. Da in kutu uwa. Hey! àjọkẹ́ àbí wọ́kọ́ yìí ni. yé bàbá. Eh, eh, ó yé mi tó àjẹ́ ni ọ́. bàbá ẹjọ́ nítorí ọlé ẹ̀ pa mí ni ẹ má pa mí ta àwọn ah, bàbá ẹ ti máa ṣírí mi ẹjọ́ ẹ ṣàánú mi. làláì làláì I kill you outside I kill you inside I kill you every now and then wo wọ́n pa ọ́ sílẹ̀ wọ́n pa ọ́ síta. Si gbogbo èèyàn ní ọmọ ntọ́ ṣe what you kick before the house is born everybody know that gbogbo ntọ́ ṣe tí ilé ijó gbogbo èèyàn ní ọmọ wọ́n wọ́n gbé ọ láti yìí tí wọ́n lù ọ láti yìí báyìí délé yín n bá wọn tún mú ọkọ ńlẹ yín wọ́n tún wá gbé ọ délé ìbálẹ̀ wọ́n jẹ wọn mọ̀ pa jẹ ni ọ ìbọn mú bí ọ dá ìwọ. Sorry. mo kú o yé yé apá mi o yé. ọ̀dà àbàjẹ́ ẹ̀sẹ̀ ẹ̀yà ọ̀yọ́ ọmọ ńlá ọ̀dọ̀fẹ́ ọ̀fúlù mọ̀ ńlá ọ̀tí ẹ̀dá ọ̀kárẹ̀ ẹ̀ ṣéwọ̀ ṣèbọ̀ ọ̀sádi wọ́n bá ṣe nú afẹ́fẹ́ lọ́wọ́ kọ́ ọ máa gbọ́ wọ́n bá sọ orí igi lọ́wọ́ kọ́ ọ máa gbọ́. bó sẹsẹ giri lọ́wọ́ kọ́ ọmọ ọgbọ́n o àjọkẹ́ eléyìí tó ṣe gbogbo èèyàn ní ọgbọ́n wo ẹlẹ́yà ààrẹ ti yọ wọ́n jẹ gbogbo ìlú ọmọ pàdé ni ọ ọwọ́ bà ọ ìbọn bà ọ ìwọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. mr adadiri. mr masiko ẹ ǹlẹ́ o. that's right. kí ló ṣe léyìí. ó máa sùn látọjú oorun ni wọ́n ti pè lápẹ̀ta o. àpẹta àpẹta kọ́ àpèmú ni ń gbọ́ àpẹta ni. mo ti bẹ̀ yìí. ọbẹ̀ mi ọbẹ̀ mi wọ́n á bẹ̀ mí bá ní wọ́n á bẹ̀ mí bá ní ọmọ tẹ́ ẹ lápẹ̀ta ni kì í sàpẹ̀ta o èmi mọ yìnbọn mọ́. ẹ̀yin lè yìnbọn fún un. èmi mọ yìnbọn lùbẹ́ tìrì. ń gbọ́ àjọkẹ́ ṣé lóòótọ́ ni. sẹ́ẹ̀rí bó ti ṣe wà yìí àjẹ́ ni. àjẹ́. àjẹ́ ni o. ah àǹtí mi àjẹ́. ah ah ṣé mọ̀ ń rèé níbi tí n ti ń sọ iṣẹ́ lóru òní. mo bá rẹ ẹyẹ kan ló fò bàgẹ bàgẹ bàgẹ bàgẹ ah, mo wá wò pé ẹyẹ yìí rè ó sì tóbi mo ti mú bọn mo nà bọ́ òkè nu mo bá yìnbọn fún kò sà ngbẹ ẹyẹ yóò dá látòkè tí ó balẹ̀ báyìí tó báyìí ló bá di àjọkẹ́ yìí ló di apá mú ni ẹ́ àjọkẹ́ ó jẹ́ pàjẹ́ mi ọ ìyá ṣe kémi ọ dákun kémi ọ́ pa àwọn olè ń gbà ó ń mú ọdẹ bí mo ti ní ra báyìí gbàgì lọ. èmi ò wá mọ̀ pé ilé yìí lọ sábọ̀ mo ṣe bí n ò ní bọ́ ńlé ni kò wá yẹ kó o wálé yìí ọmọ àlè ni ọ́ ọ yẹ kó o lọ bí ẹ̀rì mòfì tẹ́ ẹ̀ mọ́ tí í ṣe kínní yín ni ibẹ̀ ló yẹ kó o balẹ̀ sí sọ wálé lè ti mo rí ọ àṣírí ẹ ti tú àjẹ́ ni o. ṣé òótọ́ lẹ̀ ń sọ ṣá. ẹbí ẹbí bó ló dúró yẹ bí. ń gbọ́ àjọkẹ́ ṣé lóòótọ́ ni. mo bẹ̀ wọ́n mo bẹ̀ wọ́n. ká dáa fún ọ̀tá lọ́ọ̀bẹ̀ àjẹ́ ndohi olòsì onyára oyin òsì sírèké pọnyanku bó ti ṣe wàyí n ò ní dúró ní nìkan o ńlọlé baálẹ̀ tí n ò mú ẹjọ́ rẹ̀ lọlé baálẹ̀ gbogbo èèyàn ní ọgbọ́n ẹ̀sìn rẹ̀ tì ìwọ. ẹ jọ ẹ pa mí sílẹ̀ ẹ má pa mí ta ẹ jọ. mẹsà dábìrì ẹ tanra yín jẹ wọn pa yín sí méjèèjì ni wọn fi mẹ́ta kun wọn pa yín sílé wọn pa yín ta wọn tún pa yín sọ́run gbogbo èèyàn ní ọgbọ́n tọmọ yín ṣe ẹ wá bẹ́ẹ̀ máa hábọ̀rù àjẹmọ́lé you ha want to harbour the, the and wizard for the house lo àtọ̀ màá sọ fún baálẹ̀ gbogbo yẹn ní ọgbọ ọmọ tẹ́lọ̀ kan tó kú ń òní ọmọ ọmọ bá wọn ṣe ni ọmọ kò ṣe kò rẹ kò ṣe kankan ó gbẹ̀tẹ̀ ikú ni ẹ lọ́sì kú ọmọ tí ọ̀pá náà rè ọ̀ọ́kà ìwọ yìí gbogbo yẹn ní ọ̀gbọ̀ ọyọ ẹ̀kọ́ kà ń ọ̀gbà wọn lè rà lẹ̀. jọkẹ́ kí ló ṣe kankan o so àtẹ̀yìn ẹni wá ń jẹ́ kí mi ṣe wàhálà kiri látòru àná nìṣó lè jọ. ẹjọ́ ẹ má fi mí sílẹ̀ yé ṣàánú mi ẹ ṣàánú mi torí ọlọ́. sórí báwọn látìgbà tí bàbá rẹ̀ ti pa ẹyẹ yìí nínú ìpàdé wa yìí ò ti kún mọ́ rárá wá wò ó kì í ṣe àbá àṣẹ ni gbogbo ọmọ tí bàbá arákùnrin yìí bí gbogbo wọn ni wọn ò ní jẹ́rú àríyìn mọ́ wọn ò gbé gbùrùgàjọ ọ̀run alákejì ni bí wọ́n bá ti ń gbúyán lé ayé báyìí ọ̀run ó ti máa lè rún bẹ̀. ọgbọ́n tó dáa pọ̀jù báyìí lọ tẹ́lẹ̀ ń pàdé yìí o látìgbà tó ti pẹ́ yẹun làwọn èèyàn ti wá pàdé yìí mọ́ àwọn èèyàn lè wá ìpàdé àárọ̀ wọn ò lè wá tọ̀sán wọn ò lè wá tòru ta ni wọ́n díire nínú gbogbo dọ́wà lẹ́yìn tí ó sì ju agúndẹ̀wò tí ó lòun ò ní sáwó ẹyẹ kò ní dáa fẹ́ni tí ọba fẹ́ràn ẹlẹ́yẹ. ẹ chairman ó fẹ́ sọ̀rọ̀. sọ ohun tó fẹ́ sọ. mò ń jẹ ọ. mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan ni. ọya làá mi. ẹ ẹ sọ pé ẹ pọ̀ jù báyìí lọ gan-an tẹ́lẹ̀. a kò jù báyìí lọ ṣé mo lè mọ total population yín. ẹ o fẹ́ mú ọkà wá. irọ́ mi ò kà yín kí n bá bóyá aṣọ yìí ò lè kárí yín kí n lè lọ kó sí wa ni. Ah, ẹ dákun o ẹ̀yin ẹyẹ mo bẹ̀ yín o kẹ́ ẹ gbẹ́bẹ̀ o. arábà bẹ́ẹ̀ wẹ̀jú sórí ayé ló di rúta lọ́jà fáyé ayé délé tá ayé fi rú dí ta fáyé jẹ ayé ní di ayé ní tu o kò sí bẹ́gúngún èsè pẹ́ǹta tó láyé ìgbàlẹ̀ ni wọ́n padà fàbọ̀ sí má ṣe ayé yìí ló ń gbé má ṣe o kọ́ má ba kàndé nínú yọ. ìyáyé jẹ́ o àwo ojú nífẹ̀ẹ́ o sọ̀wé jẹ́ o àwo ojú nífẹ̀ẹ́ ṣe o báwo bá aṣáwo àwo àwo àṣìgbẹ́bẹ́ o ṣìgbẹ́bẹ́ láàkè tí gbẹ̀bẹ̀ lóko sí gbẹ̀bẹ̀ lọ́la tó fi délé ọ̀wá ọ̀rọ̀gún ọlọ́mọ ògbóyè o. ẹ̀yin ẹgbẹ́ ẹ bá sì já gbẹ̀bẹ̀ rẹ̀ ká sì ṣe ohun tí ò ní pa wá lára. ó ṣe oúnjẹ àárẹ̀ kékeré ẹ̀yẹ wòmí wò á gba ẹbọ rẹ ara àbúrò rẹ ó sì yà àmọ́ o ìwọ tó wá gbẹbọ ìwà o ò ní nílárí tẹ́ ẹ kú. bẹ́ẹ̀ ni wò bó ti hùn kí ìyá rẹ ó pẹ́ láyé tó ẹ̀ràn wa ní í ṣe. a pín ní a pín jẹ́ alábàbí ìwẹ̀jú níta fi gbà á bá wọn bí wọ́n ṣe sọ ọ̀hún. nítorí pé ọ̀dàkọ̀ ajíbọ́lá ìyá mi àbẹ̀ ní ajímọ̀jẹ̀ nǹkan tó léegun tọ́jẹ́ ìgbéni làbẹ̀ ní fi borí tiẹ̀ ní kùtù àyè àbọ̀rọ̀ gbọ́ ohun yìí káwá láàmú ajíbọ́lá rí nítorí pọ́ọ̀mù kan ṣẹ̀ sọ́dọ̀ wa nítorí àgbàánu o sọ wá ní bí wọ́n ṣe sọ ọ̀hún bẹ́ẹ̀ náà lórí àbúrò rẹ̀ ọgbádùn o àmọ́ <laughs> bí ó ṣe bá kúnnù torí tó balẹ̀ ìtọ́dẹ̀gún ọ̀rọ̀ balẹ̀ tá wùyànwùyàn ọ̀rọ̀ tárúgbó bá sọ kányé ègún tóní tolúwo máa ń wí tó fẹ́ àìtójú bọ̀ náà ìtọ́bọ́lẹ̀ kọ̀ padà sẹ́nu mọ́ àṣẹ́gùn gbogbo ohun tó rí níta lónìí o sì gbọ́dọ̀ sọ lọ́jọ́ tó o bá sọ báyìí àbúrò mọ ṣẹlẹ̀ sí ọ ni. bẹ́ẹ̀ ni. àṣẹ́gùn. Ah! ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ pẹ́tẹ́ ọwọ́ mo dúpẹ́ lọ́wọ́ pẹ̀tẹ́ ẹsẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ àtẹ́lẹsẹ̀ tí òhun tó dé pọpọlọ tán. ẹ ṣeun láyé láyé la ó máa sọ̀rọ̀ afẹ́ran fóúnjẹ fún ni bàràbàrà la sọ̀rọ̀ afẹ́ bàṣẹ́ni làlejò ẹni ìyówù tá a bá lálejò tó yàn kọ́ fún ni ajá ló pe ni n ò pè yín lájá o. ẹ ṣeun o. ẹ ǹlẹ́ mọ́ ẹ kú ìtọ́jú wọn ọlọ́run pín in lérè lágbára ọlọ́yin lẹ́ máa jẹun jẹun. èmi ni mo ní kẹ́ ẹ sí mi torí láàárọ̀ nígbà tí màá fi dé tí màá fi wà àwọn ọmọ yìí mo rí i pé wọ́n nídìí ẹ̀jẹ̀ mọ́ mm-hmm. kódà ìyẹ́ ẹ̀gbọ́n gan ta ti ń fa ẹ̀jẹ̀ sí lára lọ a ní láti stop ẹ̀ wọ́n ti wà well okay so ìdí nìyẹn tí mo fi ní kí ẹ yọjú sí mi. èmi náà wí bẹ́ẹ̀ mú láwọn ọmọ mi lẹ́jẹ̀ lára àmọ́ ń gbà tó dẹ̀ jẹ́ pé ṣé ti yín ni oyè yín jù mí lọ ó ní ò bá yín jiyàn. wẹ́ gbogbo ẹ̀yẹ ọlọ́run ọlọ́run gbọ́n ju gbogbo wa lọ Eh, ẹ̀jẹ̀ yẹn àwa máa lò mo ti ní kí a ẹ̀ síbi tá à ń tọ́jú ẹ̀jẹ̀ sí a máa lò fún àwọn kọ́sítọ́mà mi so owó yín mo ti ní kàn yọ owó bẹ́ẹ̀dì ń kàn bá mi dá owó tó kù padà fún yín so ẹ lọ rí àwọn kàṣíà wọn á fún yín ní owó yẹn. ẹ ṣé mo dúpẹ́ o ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe. ẹ ṣé wọn ẹ kú tọ́jú wọn ó dá o. èmi ò gbàgbọ́ kánìkan lẹ́ni lọ mí ohun tí mo mọ̀ ni pé ọlọ́run ló lè ṣe ohun gbogbo. wò bó ti hùn kí ìyá rẹ ó pe láyé tó ẹ̀ràn wà ní í ṣe. mọ́mí ẹ máa bọ̀ ẹ máa bọ̀. alápàdúpẹ́ ni ẹ wò ó mo fi àmọ́ dúpẹ́ ká dúpẹ́ lọ́ọ̀lọ́run. kí ni ìdí tá a ṣe ní máa dúpẹ́ àìmọye èèyàn tó sì wí pórí àárẹ̀ ni ó wà láàrin oṣù mẹ́fà sí méje mẹ́jọ títí ọdún kan bí wàá ṣe ń lọ ilé babaláwo ni wọ́n máa pe ọmọ ẹran wọ́n sì máa relé oníṣègùn wọ́n máa gba adìẹ kódà wọ́n gbà sọlọ rẹ̀ síbẹ̀síbẹ̀ yọ pápá kú náà ni lórí ànádànù owó à ń kí lànà dúpẹ́ sí mùsùlùmí ni à àbẹ́ ẹ̀ gbọ́ iná lì láàyè wàyí iná ilé rọ̀jìwò náà ọ̀dọ̀ ọlọ́run la ti wá ibẹ̀ la sì padà sí àbẹ́ ẹ̀ gbọ́ tá a bá ti gbà bẹ́ẹ̀ a máa wà tá a máa wù tá a rántí ikú lójoojúmọ́ olúwa rẹ̀ ò ní máa kọjá ààyè rẹ̀ èmi ò ní máa pè mí mo tó báyìí èmi mo dà báyìí ká máa fọ́ gbé egun ká ń fọ́ gbẹ̀ràn pàápàá jùlọ ìwọ ń tiẹ̀ mú ìwà ìwọ ni wọ́n bá sọ̀rọ̀ èyí tọ́pọ̀ jù àbọ̀ ọ̀gbọ́ lórí àwọn àbúrò rẹ̀ ìwọ lẹ́gbọ́n wọn ìwọ ń yá wọn ìwọ tó ń bàbá wọn lásìkò yìí n ò fi ọmọ sojú mẹ̀sìnmẹ̀sìn kan àbọ̀ ọ̀gbọ́ gbà wọ́n bá wá ń sojú mẹ̀sìnmẹ̀sìn àwọn ń kọ́ ìwọ ló sì yọ ọmọ kìyàn láyà pàápàá ọmọbìnrin yìí kọlọ́hún ó dúró tí a ò kẹ́ ẹ̀ mójútó ra yín àbẹ́ ẹ̀ gbọ́ ọ̀rọ̀ tèmi ò jù bá ń lọ. ẹ ṣeun ẹ̀gbọ́n mi mú yìí wá ọlọ́run jẹ́ ká rí àyọkúnú ilé wa ìmọ̀ a ti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìwọ ti kàwé àwọn àbúrò rẹ méjèèjì ló wá kù kán òun náà kọ́ṣẹ́ bóyá èyí bóyá sẹ tán obìnrin máa ṣe èyí náà ká wá sẹ ọkùnrin tó wúlò ká wà fún un táwa mọ̀lẹ́bí náà bá ń kápá lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwa máa ṣe fún yín ọlọ́run jẹ́ kó rẹ̀ o. ọ̀dà níbi iṣẹ́ tẹ́ ẹ bá déhùn pàápàá eléyìí bó ṣe àwọn etí máa gẹ̀rí bàbá mọ̀lẹ́ni ń fi ọ́ fún àbá ọ̀gbọ́ ọmọ búkì ọmọ ọ̀dà bọ́rọ̀ bá débẹ̀ àjọ máa sọ. So eléyìí náà bóyá eh, ọkọ̀ iṣẹ́ àwọn tí máa jórun márùn àbí ó ṣe télọ̀ ìsàfẹ́ kẹ́nìkan kan máa rìnrìn ìyàkí káwá dàbí wípé ńgbà tí wọn ò lóbi mọ́ ńlọrọ̀ wọn rí báyìí gbogbo pa àti wọn bá agbára tọ́lọ́ bá sì ṣe fáwa náà a máa fi kún àbẹ́yẹ̀ gbọ́ mi kò jù bẹ́ẹ̀ lọ. Ah, ah, bàbá ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ìmọ̀ràn yín. Ah, mo mọ̀ pé ipò àgbà ti kàn mí nìyẹn mo dẹ̀ fi ń dá yín lójú pé ìyá kankan ò ní jẹ wọ́n àwọn méjèèjì àmọ́ èyí tó dùn mí jùlọ ni ti kú mọ́ mi kò yẹ kí mọ́ mi wá lè kú báyẹn. Ah! ooo mo ìwà tí mo ní ọmọ ṣe ló tún bẹ̀rẹ̀ yìí ah n kú òní kò ṣe ń sojú yìí ah wò ó kí àwọn àbúrò ẹ̀ láyà àbọ̀ gbọ́. ó sọkùnrin ni o ah, ah, ẹ ti pẹ́ jù náà ẹ ń dá mi dúró ẹ ti ń bọ̀ ó sure correct. hello bọ́lá ló ń sọ̀rọ̀ ṣó ti débẹ̀ yẹn ń bọ̀ àmú ẹ̀ ẹ̀hẹ̀ máa tó débẹ̀ yẹn sìn dúró dè mí o. How many minutes? I mean, èmi ò gbàgbọ́ kẹ́nìkan lè dìgbọ̀ mi ohun tí mo mọ̀ ni pé ọlọ́run ló lè ṣe ìyá dá mi lóhùn náà láti ẹgbẹ́ mi kí wọ́n ń bá ẹ̀ tí ẹ̀ dá mi lóhùn. sùúrù máa sáré ṣetán ní ìṣẹ́gbọ́ ẹ má bínú. ẹ̀rí náà ni. àǹtí ẹ má bínú ẹjọ́ mi ìmọ̀mọ̀ ẹjọ́ tó lọ lọ́hùn. ẹ ah, ah, wo bẹ́ẹ̀ ṣe domi sí mi láàárọ̀ èèyàn wò lélẹ̀. ẹ má bínú tó lọ lọ. kí irú má bínú wo nìyẹn. ẹ má bínú tó lọ lọ. ẹ má jẹ́ òdìjẹ ẹjọ́. ẹjọ́ ẹgbẹ́ nu yín dákẹ́ kí ló kọ́ tí ń bẹ̀ kò láyà rùn sọ. bọ àǹtí mo dẹ̀ bẹ̀ yín ẹ̀dẹ̀ àfìgbà tẹ gbá mi létí. ẹ má bẹ̀ mí lẹ́bẹ̀ yà ẹ má bẹ̀ mí lẹ́bẹ̀ yà. àṣùdà bẹ́ẹ̀ ńgbà tẹ gbá mi tèmi náà bá gbá yín létí padà. ẹ gbà ah! lẹ́lẹ̀ kejì mo gbà ẹ. ẹ ti stop. ẹ fọ́ mi etí. ẹ lọ́bìnrin lè yí ẹ̀yin àgbà. èmi ò gbàgbọ́ kẹ́nìkan lè ní lọ mi ohun tí mo mọ̀ ni pé ò gbàgbọ́ pẹ́nìkan lè dínà mi hello Bíọ́dún. hello bọ̀dá èmi ni bọ́bọ́ kan ló ń nà mí bíbá ẹ. ẹnìkan nù ẹ. ẹ. lọ́dún ẹ. owó ló wò níbi oríta mẹ́ta owó ló wò yẹn ẹ máa bọ̀ sísìn. ẹ wọ́n mọ tó bá ṣe fún mi ṣe fífọ̀ kan fún mi ẹni yẹn má fi lẹ́ẹ̀kan bá kú só gbogbo èrè kó bá drag bẹ́ẹ̀ mo ti fẹ́ ìdọ́dọ̀ ẹ̀ tó ti gbọ́. ẹ̀hẹ́n mo ti gbọ́. pàlàpàlà eléyìí. mo sọ fún obìnrin obìnrin wo lẹ ń bọ ṣé ìwọ ìwọ ni ẹ jẹ mẹyẹ lóṣù jẹ jẹ sún ẹ sún sẹ́yìn kílọkọ tí yín bẹ. mo ṣàdé ń bẹ o ṣàgbọ kílọkọ yín bẹ ọ̀rọ̀ yóò yẹ kó tó gbé tó ń ṣe. ẹ jọ ẹ. ẹ ẹ jọ nínú ẹ dà filẹ̀ náà filẹ̀ náà. ẹ alàgbà tẹ́ ẹ̀ wúra ẹ̀ náà wo wo bó ṣe rí ìlú tí ó lófin tó tí gbogbo ẹ̀ wọ́n ń ná obìnrin kó lè rí ojú mi dáadáa òun mo yẹ sífì lọ rí mi tó bá ṣe yẹn tó bá yẹ kó bóyá òfin tó ká ìlọ ọkọ wàá nu àbúrò ti tèmi bó ṣe tó yìí ó kí mi tẹ ní ọkọ láti bẹ̀rẹ̀ sọ̀gán náà ọlọ́pàá ẹ ṣiṣẹ́ yín. ìwọ wọn pé òfin ilé wa ò fi ààyè gba ká máa ná obìnrin ẹni à eléyà kọ́ ìwà àti àwọn tó kù ẹ lọ́gbọ́n. sergeant sir mi ò mọ̀mọ̀ gbà wọn ló kọ́kọ́ gbá mi létí Mr. Man I respect ara yín. ẹ ní sùúrù. ibo ni wọ́n lọ sí rẹ̀ máa lọ àbí báyìí station báyìí kí ló kọ́ kílẹ̀ kúrúkọ station yẹn lọ báyìí station. èmi ò gbàgbọ́ pẹ́nìkan lè dìbò mi ohun tí mo mọ̀ ní pé ọlọ́run ló lè ṣe. Ah lẹ́ o àníkẹ́ rọra o mọ̀pẹ́ o. ọba tí bẹ kí bẹbẹ ó tó máa bẹ ó ń ṣàlàyé tó kú ó sọ̀gùn dàlàyé òun ló lè ṣe o ah, bá mi ah, ṣe tì í ah, èmi ò bá gbọ́ pẹ́nìkan lè dìbò mi. kí ló dé sí òsì ojú yín kọ́ rẹ lọ. kò sí kankan. ẹ̀gbọ́n yín kọ́. bọ̀dá mi ni láàárọ̀ ibi tó ń ti ń ṣiṣẹ́ àwọn ọlọ́pàá mú hmm. un. ẹ ọlọ́pàá mẹ́gbọ̀n yín eh. kí ló ṣe. wọ́n láwọn pẹ̀lú lédì kan jà sọ lédì yẹn ló wá fọlọ́pàá mú un. torí pé òun àtẹnìkan jà ni wọ́n fẹ́ wá fi ọlọ́pàá mú ṣé police station ló wà báyìí. ẹ a ti dé police station yẹn ṣègbà tá a débẹ̀ tá a bá wọn sọ̀rọ̀ wọ́n ní èmi ò lè kọ́wọ́ bọ̀ wé yẹn pé ká lọ wá ọkùnrin tó bá dàgbà wá láti wá fọwọ́ síbi kán lè bail wọn out torí ẹ̀ la ṣe mọ́ wa báyìí. èèyàn ni à ń béèrè fún kí èèyàn wá fọ́ bọ̀wé àbú ńgbà tí ò jalè èmi mò ń ṣe á lọ ọbẹ̀ náà ni n ó sì fọ́ bọ̀wé àti fọ́ bọ̀wé ò le àti wípé ọlọ́run ṣàánú ẹni ṣebí tó fa tẹ̀ní ẹ̀ máa perú nǹkan tó bá rí bá èèyàn méjì jà yàtọ̀ sí wípé obìnrin tẹ̀ kàn lọ́bàjà nìkan ni ó dùn mínú rẹ̀ ńgbà bá tiẹ̀ débẹ̀ á máa yanjú eléyìí police station bo. ta ni mo wo police station ni. ta mọ̀ ọ́ ọ̀dà lóòótọ́ àmọ̀wé ṣùgbọ́n etí ìwo òdì a sì mọ àyàn bíi méjì mẹ́ta kan ẹ wá ṣe kinní kan fún mi ẹ dákun ń mú fìlà mi àbẹ́ gbọ́. èmi ò gbàgbọ́ kẹ́nìkan lè dìnà mi ohun tí mo mọ̀ ni pé ọlọ́run ló lè ṣe ohun gbogbo. ẹ dákun ẹ dùn ó dè mí láti rìn àpò yìí lójú. èmi ò gbàgbọ́ kẹ́nìkan lè dìnà mi ohun tí mo mọ̀ ni pé ọba tí bẹ kí bẹbẹ ó tó máa bẹ ó ń ṣàlàyé tó kú ó ń yọ àwọn guys kan wá mú yẹn gan pẹ̀lú gẹ́tẹ́ sọ pé ó gba yín létí ẹ̀ tó bá yẹ pé mo rìn sásìkò ẹ ni tí mo bá kì í màá mọ̀ bí kúkú bí yíyẹ ni ọlọ́run yọ gan. Bọ́lájí irú ọ̀rọ̀ ọmọdé wo ló ń jábọ́ lẹ́nu wọ̀ yìí wọ́n ní ẹni ìjà ọba ló ń pọmọ ẹgbẹ́ ẹ̀ lọ́lẹ̀ ṣé o fẹ́ gbọ́ mi nǹkan tó ṣẹlẹ̀ sí mi yẹn mo fẹ́ kẹ́yìn méjì kẹ́ fi kọ́gbọ́n ṣé gbọ́ mi ọgbọ́n ni kẹ́ fi kọ́ o kì í ṣe gbogbo èèyàn téèyàn bá rí ni òun ṣe èèyàn pàápàá jùlọ ìwọ. E tó wà ní gáràjì mo fẹ́ kó máa ṣe jẹ́jẹ́ kí gbogbo àwọn passengers kọ́ lèèyàn ń bú ẹ ẹ̀ mọ́lé tó ní kálukú ti jáde ẹ̀ mọ́ ròyìn tán jẹ́ o tí ò bá sí ọpẹ́lọpẹ́ ọlọ́run ni ha ìyà táwọn pólíìsì yẹn bá fi jẹ mí gidi hmm. ẹ ṣàfi tèmi kọ́gbọ́n gbogbo ẹgbẹ́kẹ́gbẹ́ tó kó ní skul tẹ lọ ń dárun sí tẹ̀ gbogbo ẹ̀ eléyìí sì tó wá wà ń gáràjì yìí mi ìfẹ́ tó máa lọ máa kó máa lọ kórun kó máa ṣe bí ọmọ ta bí àwọn máa mú gbó má bá wọn wo ṣòfọ́gbọ́n mi bọ́lájí rọra máa ṣe jẹ́jẹ́ kó ra máa pawó ẹ̀ wá kádà máa fi ra maintain ara wa àtiwọ́ náà ọmọtọ́lá ìdí fóònù ẹ anybody tó bá ti wá make call lọ́dọ̀ ẹ tẹ nọ́mbà wọn fún wọn gba owó fún wọn ní change wọn má bá wọn du minutes kan extra ìkan kọjá ìkan ò kọjá o ṣọfẹ́ gbọ́ mi ẹ̀mí èjì á dáa fún yẹn nǹkan tá à ń jẹ là ń wá kiri o ṣẹ́ gbọ́ mi. bọ̀dá mi ẹ̀yin náà ṣé bẹ́ẹ̀ kàwé náà kí ló dé tẹ́ ìlò sátífíkẹ́ẹ̀tì yìí kí fi wá ṣe gidi kí èyí ò lè lówó lọ́wọ́ instead of you cause embarrassment fúnra yín. Hmm. bọ́lájì ọmọtọ́lá nǹkan kan tí yóò yé yín màá fi yé yín lénìí. ṣẹ̀rí kí mọ́mì tó kú nígbà tára yín ò yá ìgbà tí wọ́n kọ́kọ́ wà lọ́sípítù tán nídìí ẹ̀jẹ̀ tí mo tún gbé wọ́n náà lọ sọ́sípítù nǹkan tó sọ fún wa ní pé ẹ̀ lè yè àfi kẹ́ ẹ kú ìtara yẹn ló mú mọ́mì sáré lọ sọ́dọ̀ babaláwo kan babaláwo yẹn wá fi ń yé mọ́mí wa pé ó lọ́wọ́ ayé nù wípé àyàfi kan ṣe ìràpadà fún yín wípé ẹ̀jẹ̀ wọn kan ó ní láti gbé ẹbọ tí wọn bá fẹ́ kí ẹ̀yin méjèèjì kẹ́kù ìgbà tí mọ́mí bá mi sọ wọ́n tẹ̀ mí nú èmi náà wá gbà láti gbé ẹbọ fún yín ṣe wá ríbi tí mo gbé ẹbọ ìràpadà yìí lọ lọ́gọ́jọ́ òru èmi àti babaláwo náà lójijì náà àwọn kan yọ sí wa wọn náà association of uh, eh, ajẹ́ wọn wọṣọ dúdú wọn sọ oríṣiríṣi o wọn lẹsẹ bàbá wa ni òun là ń jẹ nígbà tí bàbá yìí sọ pé kán dáríjì wá tí wọ́n gba ẹbọ tí a gbé lọ fún wọn wọ́n bá ẹ ìwọ tó gbẹ́bọ yìí wá láti fi ra àwọn àbúrò ẹ̀ padà ò tún ní níláárí mọ́ o wọ́n ní mi ò lè ṣoríire mọ́ ah. ìyẹn lèmi náà wá wò pé gbogbo ìwé tí mo kà kò sí lájorí ẹ̀ ẹ̀yin méjèèjì yìí lèmi ń wò iṣẹ́ tẹ́ ṣe ń ṣe kéékèèké yìí fúngbà díẹ̀ ni n tó wù mí gan-an ní pé ká tu owó jọ kẹ́ ẹ padà sí skul kẹ́yìn náà lè kàwé kẹ́ ṣe àṣeyọrí kẹ́yìn bá a ní láárí torí wọ́n ti ní èmi ò lè lówó so mi ò rí reason tí màá fi máa fúnra mi ní wàhálà ṣùgbọ́n ẹ̀yin méjèèjì mo mọ̀ kí lágbára ọlọ́run ẹ̀ ní owó. mo stick fún mi jàre. àti sọ fún òun ó yálẹ̀ máa. ó lérò jàre. bá Okay, kí fifty. ẹ máa fọ ẹlẹ́yìn máa fọ ẹlẹ́yìn máa fọ ẹlẹ́yìn mo mọ̀ pé ẹlẹ́yìn. ee o jẹ mi twenty naira gbẹni rabi. sábà mi gbé olùkí ẹ bá mi kìlọ̀ fún tó ní mo bá kéré jù báyìí lọ ọ̀gá ẹ̀ ni mo get man gate man ṣọ́tọ̀ ó ń gbọ́ ohùn mi ni kò ṣe dáhùn ká sọ pé ohùn ẹ ló gbọ́ àti dáhùn o. ohun dà báyìí ohun dà báyìí pé jáde kí n rí i. Saliu. Saliu. ọ̀gá. ṣọ́tọ̀ dẹ lóhùn sí kò dẹ lóhùn sí. Saliu àbúgbò kí ló pera ẹ. ìwọ ló máa ń jẹ́ òjò rẹ̀ lójú. ń kí ló pa ìwọ àtìyàwó mi pọ̀ tó fi ń bù ń bá wọn jà ṣe é rí wọ́n ń bá àwọn ọmọ kan jà ń bí lánàá ni mo bá ní à mọ́mì ẹ má máa bá ọmọ kéékèèké jà mọ́ asápẹ́ fún wèrè jó òun pẹ̀lú wèrè nǹkan kan náà ni wọ́n. èmi ni wèrè wáyé ọlọ́dẹ wáyé ọlọ́dẹ wọ́n ń pè ìyàwó ẹni wèrè òde dúró ṣubí dìgbọ́lùkì ṣùgbọ́n wèrè yẹn lẹ́ni máa jẹ́ mọ́ wèrè yẹn máa fi wọ́n lẹ́ni. ṣé èmi ò ní play tó play big boy ló fẹ́ ọmọ wa náà ló sì jẹ ìlú ẹ̀kọ́ sílẹ̀ ẹ máa wo ti o. wọ́n fọ́jú mọ́ mi lórí ni bàbá ti jà wèrè rí o. yé yé yé igi lórí mọ̀ kó máa ṣùgbọ́n àìmọ́ o. ó yẹ ká lé bòbò ẹ̀ lọ. ẹ ẹ ẹ ẹ yá ẹ fọwọ́ mi lẹ o. ẹ̀yẹ́ máa kọ́ àlọ́ fi mi wọlé. ìṣonulé. olùsí kan tá à ń sanwó oṣù fún ọ́ mi. ìṣonulé. ṣùgbọ́n fọwọ́ sí kan mi má fọwọ́ kan mi ìwà ọkọ rẹ bìtẹ́ bí òun náà gbọ́dọ̀ ẹnu ọ̀rọ̀ ẹnu lé ẹ̀. èmi ò máa gbọ́ agogo ọ̀la. ọ̀nà ọ̀la. agogo ọ̀la. ọ̀nà ọ̀la. agogo ọ̀la. ọ̀nà ọ̀la. agogo ọ̀la. ọ̀nà ọ̀la. ẹ pẹ̀lẹ́ pàdé lẹ́nu gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ nínú ẹgbẹ́ yìí wípé ọjọ́ kan ń bẹ láàrin ọdún kan tó jẹ́ ọjọ́ ọ̀bànújẹ́ fún gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ àyájọ́ ọjọ́ yẹn tún wáyé lénìí o pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí wọ́n nà ní pọ̀pá ẹni tó bá tabá lára kó fi ṣoṣù ó fi para ni agogo ọ̀la. ọ̀nà ọ̀la. agogo ọ̀la. ọ̀nà ọ̀la. agogo ọ̀la. ọ̀nà ọ̀la. ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sà. ọ̀ṣẹ́ máa ń sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ à kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀. àsọtẹ́lẹ̀ ni gbogbo eléyìí bó dẹ̀ ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn lọ́dọọdún hmm, ìwọ ló wá kàn lọ́dún ìwọ ni kú kàn. jama láíláí ẹ má jẹ́ ń kú ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ mọ̀ pé mi nìkan mo kéré láàrin yín ẹ má jẹ́ kí n kú báyìí ẹ jọ̀ọ́. ọmọ kékeré ọmọ kékeré tó ń jẹ nǹkan tágbàlagbà ń jẹ ìwọ ni kúkú. ẹ jọ̀ọ́ chairman ẹ ṣe kíní kan fún mi ẹ tó bá yẹ pẹ́ gbọ́n sí i kémi sunkún kẹ́gbọ́n mi kú kò bá dájú kémi kú kẹ́gbọ́n mi máa sunkún lọ ẹjọ́ ẹ má jẹ́ kú báyìí ẹjọ́. gẹ́gẹ́ bí n tó o ti mọ̀ tá a dẹ̀ ti ṣàlàyé fún ẹ pé gbogbo láabi tó bá ń ṣẹlẹ̀ wọ́n ló máa máa forí kò chama bí ti ẹjọ chama bí ti kú kọ àmì ò gbọ́dọ̀ kú à chama mi ò gbọ́dọ̀ kú à ẹ má jẹ́ kí n kú mi ò gbọ́dọ̀ kú chama mi ò gbọ́dọ̀ kú à mi ò gbọ́dọ̀ kú à mi ò gbọ́dọ̀ kú. ní ọjọ́ méje lénìí back. Alájí! Àfá, bí mo ṣe tají nìyẹn ni mo fòde láàrin òru. Ìyàwó mi bá jí ló bá tají ló ní kí ló ṣẹlẹ̀ kíní kan mọ́ náà là ni mo là ló bá ní kí n rọ fóun ẹlẹ́mọ̀ obìnrin ò ń ṣe nǹkan tó ń ṣòro lójú ẹ̀ èmi ò rán fún un mo ṣáà tẹ̀ nínú títí títí tó fi sùn padà gba mo rí pó sùn mo bá dìde mo bá gba yàrá àbúrò mi lọ ìyẹn bọ́lájí ìgbà tí mo dọ̀hún náà mo bá bá bọ́lájí lórí ìjókòó ó ń sunkún sí kò sí nǹkan kan ó ò sùn ó wá góní. bọ́dà mi kò sí nǹkan kan. ó dẹ̀ fẹ́ kí n gba ẹgbọ́ kó kò sí nǹkan kan ojú kò sí bíbí òun sunkún lóru ọ̀gànjọ́ ó dẹ̀ sọ fún mi pé kò sí nǹkan kí n dẹ̀ gba ẹgbọ́ jẹ́ sọ kankan fún ẹ ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ má fara pamọ́ fún mi kò sí nǹkan tó ń bọ̀ lókè tilẹ̀ ò o nǹkan tó bá ń ṣe é gan-an ni kò sọ fún mi ṣùgbọ́n gbogbo ìgbà tí má ti ń bèrè lọ́wọ́ ẹ̀ nínú kó máa parọ́ nǹkan máa sọ pé kò sí nǹkan kan wọ́n mọ̀ pé nǹkan kan ń ṣe wọ ọmọ yìí tó fẹ́ sọ fún mi o. kò sẹ́ni tí ń bọ̀dá mi. ó dààmú gbọ́ tí nǹkan kan bá ṣe é ó sùn kí máa wẹ̀. máa sùn. sùn kí máa wẹ̀ bàbá. my mind. This, kò sì wá sọ pé nǹkan kan pàtó tó fà á tó ń fi ń sunkún rẹ̀. kò sí nǹkan tí mi ò bá búrò mi sọ tán kò sí nǹkan kan kò sí nǹkan kan ló ń sọ fún mi mo ní ìdọ̀lọ́nu kó ṣáà sùn ló bá sùn kalẹ̀ mo wá wò pé èèyàn gbọ́dọ̀ finá sórí òrùlé sùn àfà gbogbo tó ń ṣẹlẹ̀ ẹnu lé mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ń bà mí lẹ́rù òun ṣe sáré wá bá yín o ẹ gbà mí o. ó ní bí àwọn àfáà wa ti fi kọ́ wa alhaji yakub ọba nílùú Ọ̀yọ́ lọ́hùn kọlọmba wa lọrẹ mi o ẹ ẹ kí ni súnà rẹ̀. rashidi ni ọmọbalaji rashidi. rashidi. ọmọbalaji rashidi. Rashidi. Bismillahirrahmanirrahim. Ah. Ah. Eh, àwa mi wa. Ẹ máa bọ̀ ní. ẹ wò ẹ wà àbúrò yìí ọ̀nà ọ̀la. agogo ọ̀la. ọ̀nà ọ̀la. agogo ọ̀la. ọ̀nà ọ̀la. mo kí wa káàbọ̀ sínú ìpàdé ilé ni tẹ́ ẹ bá wo àárín wa ẹ rí àjèjì kan láàrin wa àjèjì náà wá jẹ́ màjèsín ojú ọmọdé ṣùgbọ́n n tí ojú ọmọdé ti rí àgbàlagbà míì wà níjoko wa ń bì tí ò tí ì rí ìdajì tí ojú ọmọdé rí ìyá ti jẹ ọmọdé yìí ìyẹn ni mo ṣe mú wá sáàárín wa ká gbé ọmọdé ìga ká sọ di ọlọ́lá mi ò pa láṣẹ o mo dá a lábàá ni ǹjẹ́ gba ọmọdé wọnú ẹgbẹ́ ọ̀nà là agogo ọ̀la. ọ̀nà ọ̀la. agogo ọ̀la. ọ̀nà ọ̀la. agogo ọ̀la. ọ̀nà ọ̀la. ẹ bá mi gbé e yẹ̀wò. olórí nítorí ṣe náà dáa ibẹ̀ fẹ́ kọ́ mọ̀ ẹ́ nílá ilẹ̀ fi mu ẹgbẹ́ àgbà ẹ kò burú jàbí ẹ̀yìn ẹgbẹ́. Hmm, a jẹ́ pé o ti kékeré dé pàgbà nù. No kó náà yá mọ wù àbí àgbàlókùn rè àlọ́ ẹ̀kọ́. <laughs> ẹ ṣe ká má dé ìnà pẹ̀lú ẹ wá jẹ́ àṣìbúra fún. arákùnrin dìde kó bọ́ síwájú ẹgbẹ́ láti wákàtí ìlọ ìwọ náà wojú o ti darapọ̀ lẹ́gbẹ́ ọlọ́lá ọ̀nà tí aṣíwájú gbà mú wọlé ni òjá béèrè pé kí ló orúkọ rẹ̀ gbọ́ kí ló orúkọ rẹ̀ wọ́n bọ́lájí ni sàn. bọ́lájí kò rí rí. tí ó bọ́lájí náà ni. wọ́n á kọjá lọ kọjú sí ọ̀nà làbáyé torí pé ọgbà ọ̀nà tirẹ̀ nù. chairman sir ẹ jọ̀ọ́ mo fẹ́ sọ̀rọ̀ sir ẹ jọ̀ọ́ àti gbogbo ilé ṣe rí ọlà tẹni kan gbé fún mi kò tọ́ sí mi torí pé ẹ̀gbọ́n mi kan wà ó nífẹ̀ẹ́ mi gan èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ àti pé ẹ̀gbọ́n mi yìí ó ti fi ọjọ́ ọ̀la ẹ̀ ó ti fi ra ẹ̀mí mi padà àti ẹ̀gbọ́n mi kan rí dáṣọ àtọ́wẹ́ pé èmi náà fẹ́ fi eléyìí kí n fi gbé ọlà ńlá yẹn fún ọlà tó tọ́ sí mi yẹn jẹ́ ká gbé fún tá a bá gbé fún ọ̀dà mi yẹn ó máa ma fi ọ̀la ó máa ma fi mọ̀ mí tóra nífẹ̀ẹ́ ara wa gan ẹjọ́ ẹ bá mi ṣe bẹ́ẹ̀ sá ẹjọ́. tá a bá gbọ́ èyí ohun tó bá tọ́ sí wọ ká ṣe fẹ́ gbẹ. agogo la ọmọ la agogo la ọmọ la ẹjẹ àṣẹ bó ṣe fẹ́. arákùnrin tí màá ṣe ọgbọ́n oníkàgbé ọ̀la fún ẹ̀gbọ́n rẹ kẹ́gbọ́n rẹ dolówó. bẹ́ẹ̀ ni sá ìwọ ní lárí mọ́ o gbogbo bá lè kó ṣẹlẹ̀ sẹ́gbọ̀n rẹ̀ ní ọmọ ṣẹlẹ̀ sí o. mo faramọ́ mo faramọ́ sà. arákùnrin kí gan lórúkọ ẹ̀gbọ́n rẹ náà ń jẹ́. mú ìwà bùrá mi wà. adé ni àbíolú adé mú ìwà ni sà. agogola, ọ̀la. ọ̀nà ọ̀la. agogo ọ̀la. ọ̀nà ọ̀la. agogo ọ̀la. ọ̀nà ọ̀la. ó ti sọ pé ìfẹ́ náà ló fẹ́ yẹn ẹ já ṣèbúra fún ẹ tó bí ọ̀rọ̀ bá ti rí bó ti rí yìí ńṣe là á kọ́kọ́ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ hmm. tá a jẹ́ kó mọ tí ń ṣẹlẹ̀ hmm. kì í ṣe kọ́là ọkàn déédéé mọ́ ọ̀sẹ̀ lórí rẹ̀ níbi tó lọ lọ́hùn láì ní mọ kí lórísun rẹ̀ bí ìbájẹ́ ẹjẹ́ á pe ẹlẹ́dàá ẹ̀gbọ́n rẹ̀ ọ̀nà jòkó rọ̀ mọ́. agogo ọlà ọmọ ọlà agogo ọlà ọmọ ọlà agogo ọlà ọmọ ọlà. adémúyìwá o adémúyìwá o adémúyìwá o adémúyìwá àbúrò rẹ ló wá síhìn ó béèrè ọ̀la ó sì yẹ ó tọ́ lẹ́ni àáfọ́ làá fún a sì ti ṣetán láti fi ọlà fún un torí ẹni tó bá béèrè ni mo rí gbà. olówó abẹ wá o tó ní ká gbọ́là náà fún o ìwọ ẹ̀gbọ́n òun kó o lè dọ́lọ́là ó sì ti dọ́lọ́là lónìí nù o ó là ó lu. àṣẹ wo àṣẹ. ẹnu ẹ̀ fún ọ agbìyànjú àbá agbìyànjú. agbìyànjú. àṣejúṣe wa. ṣẹlẹ̀ sà. ọ̀ṣẹ́ ọmọ ẹ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ à kí ló ṣẹlẹ̀ ẹ sọ̀rọ̀. àsọtẹ́lẹ̀ ni gbogbo eléyìí bó dẹ̀ ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn lọ́dọọdún hmm, ìwọ ló wá kàn lọ́dún ìwọ ni kú kàn. jama láíláí ẹ má jẹ́ ń kú ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ mọ̀ pé mi nìkan mo kéré láàrin yín ẹ má jẹ́ kí n kú báyìí ẹ jọ̀ọ́. ọmọ kékeré ọmọ kékeré tó ń jẹ nǹkan tágbàlagbà ń jẹ ìwọ ni kúkú. ṣe rí nǹkan burú yìí sí ṣe ẹgbẹ́ tó lọ bá. àfà ṣé pé bọ́lájí ṣe nǹkan tó tó yìí kò lè sọ fún mi ṣé pé àbúrò mi ló ṣokùnfà gbogbo ọ̀rọ̀ tí mo ní. ó ní ilé lárí okùn ọmọ ìyá ó mà yí o afa ẹ̀gbọ́n kan táwọn ẹgbẹ́ yìí sọ ni wọ́n ló máa kú kí la máa ṣe sí o àbúrò mi gbọ́dọ̀ kú o. àbá mi wá èmi ń tàn yín èmi ń fi ẹ̀kọ́ taná fún yẹn o bó ti wà ó ti bá wọn jẹ ó ti bá wọn ó ti mà sí rí wọn wàláì tàláì sọ́ọ̀bì láìlà sí láìlà ìlà wà ní ọ̀la mọ́júmọ́ ọ̀tọ́la bọ́lájí ó kú. ṣé pé bọ́lájí máa kú. lẹ́gbẹ́ tí a ń jọ ń ṣe wọn ò sọ ọkọ mọ́ rí bẹ́ẹ̀ rìn. ọjọ́ mẹ́ta tí bọ́lájí máa kú. kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o.

sùn kalẹ̀ bẹ́ẹ̀ tó ti kú báyìí. fàájì ni àwọn títí mímú lánàá yẹn ni. o lọ mutí. bàdá mi o kò ọpẹ kọ́kọ́rọ́ mọ́tò mi dá. mi ṣàlàyé gbogbo wàhálà sọ lẹ́nu. mo ń bọ̀. fàbẹ́ ṣe máa gbà mí ni mo bá wá o ó tiẹ̀ ti wọ ọ̀rọ̀ dáàdì mi tiẹ̀ ti wá sún mi báyìí o kódà nínú ilé kò sí kan tí mo lè béèrè lọ́wọ́ dáàdì mi báyìí wọn ò ní fún mi tí bá ní kán fún mi lé wọn ò ní fún mi kọ́mọ ten thousand mo béèrè lọ́wọ́ dáàdì mi kán fún mi wọn fún mi àbúrò mi tí ò tẹ̀ wá béèrè owó rárá òun náà fún ní ten thousand mo rò pé dáàdì mi hate mi náà in fact tí o bá hate mi wọn ò lè ṣe bẹ́ẹ̀ o. salamaleykum. amẹ́rin ah ah ẹ wò lẹ. afáṣẹ ti gbọ́ mi báyìí. alájà mẹsùrà ẹ dákun ẹ ẹ mo fẹ́ dálejò lọ́nà. àfà ṣe ni kí n máa lẹ́jẹ́ kí n dúró ṣé o máa pẹ́ kẹ́ ẹ tó ṣe tán ni. ẹ mú bẹ́ẹ̀ nǹkan jù. mi ò kánjú ẹ jẹ́ n kú dúró. ọ̀dà ẹ dúró lé mi ẹ wẹ̀. jọkọ. ṣé ah, kò sí. àfà èmi rè o ẹ gbà mí ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi o bọ́lájì rè o kò kú o allah akpa, allah akpa, allah akpa, kò kú abẹ́rẹ́ mi báyìí níwájú ọlọ́run àti èèyàn bí mo ṣe kúrò lọ́dọ̀ yín jọ yẹn gbogbo ọkàn mi ni pé bọ́lájì máa kú ojú ipẹ́ni tó máa kú mo fi ń wò àfi ńlá tí mo rí láàárọ̀ yìí o lóyà ṣáà lọ́lọ́run àmọ́ nǹkan kan ló jẹ́ kàyéfì fún mi jù kò sí ọ̀rọ̀ tẹ́tí ń bá mi sọ látijọ́ yìí tí ò ṣe rí àfi ilé nìkan kí lè àáfà. ọ̀dà mọ̀ bọ̀. ìwọ lọ́wọ́n ọba ọba dákẹ́dájọ́ ọba tó rí núròde mo fẹ́ kí o wá wo ọlá ìdárúmọ́jú mi ọlá àìsùn tí mò ń ṣe kí o wá fi gbọ́ àdúrà mi nǹkan kan ṣoṣo tí mò ń ní àbúrò mi Bọ́lájí sí mo ti fojú sunkún bàbá mo ti fojú sunkún ìyá mo tún ti pàdánù àbúrò kan má jẹ́ kí n tún fi ojú mi sunkún Bọ́lájì kàkà kó mú ẹ̀mí ẹ̀ lọ ìwọ ọlọ́run fi ẹ̀mí mi rọ́pò bí ó bá ṣe ṣe ọlọ́run lọ́la láìla ìlànà Muhammadu Rasulullah sallallahu alaihi lọ́la fatia bisimilahi rahmanir rahim alhamdulilayi rabbil alamin arahmanir rahim maliki yamidini iyaka nabudu iyaka nasta'in idina sirata mustaqim sirata lazina amiyanta يعني المغضوب عليهم ولا الضالين آمين آمين ربك wàlá wàhálà bí ohun tó pamọ́ ojú ọlọ́run ọba tó àmọ́ gẹ́gẹ́ bí ohun tọ́lọ́run fi rán èmi kí n sọ fún ọ kó o sì sọ àwọn àlejò rẹ ọlọ́run fẹ́ràn èèyàn méjì kó máa nífẹ̀ẹ́ ara wọn fún díẹ̀ yìí ọlọ́run ṣe forí ẹ̀ṣẹ̀ bọ́lájí jì bọ́lájí ọ̀wá ní kú mọ́ báyìí ẹ̀gbọ́n rẹ̀ náà ó sì lówó masala. àmọ́ àmọ́ yọ. Allah. Allah. mo yẹ ṣáà lọ́lọ́run àṣeyìí tó wò ni kò sí ohun tí ò lè ṣe òun ní sọ ẹkún di ẹ̀rín òun ní sì ń sọ ẹ̀rín dẹkún kọ́lọ̀ mọ́ bàyọ̀ gbogbo wa jẹ́ ṣe rí lórí ọ̀rọ̀ àbúrò yín èmi gan ti sẹ̀sọ́ lọ́hùn tọrọ lọ ní kò sẹ́dá kan tó lè sọ pé ìjọ báyìí ní lágbájá òkú pé èmi gangan fẹnu ara mi sọ pé yóò kú mo ṣe tọrọ àforíjì kọ́lọ̀ ń foríjì gbogbo wa ṣe rí ohun tó ṣẹlẹ̀ yìí ọlọ́run fi wàásù fún wa ni wàláì tàláì torí àbúrò yìí ohun tó ti ṣe ẹ̀yin náà ìfẹ́ tó jinlẹ̀ ń bẹ láàrin ẹ̀yin ọmọ ìyá méjèèjì a rí i pé ẹ̀yin ti ṣe nǹkan kan ẹ ti fi ẹ fi ẹ̀mí ara yín sílẹ̀ nítorí ẹni yìí kó má bàa kú òun náà tún wáá ṣe nǹkan kan kẹ́yìn náà bá lè jẹ́yàn ọlọ́run wo pé bí ọba sí ìfẹ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ ní dánrù nǹkan báwọn o lọ́lọ́run wáá fi ṣe àmójúkú o àṣìṣe tòun ó ní ẹ̀gbọ́n olówó àbúrò olówó nǹkan kan ní dira wọn lọ́wọ́ ṣé wàá rí ẹ̀yin náà ẹ wò ó pé ta lẹ tó kọ́rọ̀ tì ẹ wá kọ́rọ̀ yín ti ọlọ́run tọrọ lọ́rùn ọba lọ́ba tó ṣe gbẹ̀mílé tọ́wà kálá náà ah wàá wà ya kata ni wàá ṣe rí tíyàn bá gbára tọlọ́run ọlọ́run ó tó ẹ anábìwá yàyà alẹ́ sàlásọ̀sàrà nígbà tí àwọn ọ̀tá ń lé lọ ló wá dédi igi kan ló wá pàṣẹ fún igi yìí pé kígi ó gbà òun ó bá kó sínú igi nígbà táwọn ọ̀tá dé wọ́n gé igi náà wọ́n gé mọ́gi ọlọ́run kápá kí wọ́n mọ̀mọ̀ pé inú igi ló wà àmọ́ nítorí pé igi ló gbẹ̀mí lé lóró kò yọ gbà òun kò sọ pé kọ́lọ́run gbà òun èyí sọ pé kí ọlọ́run gbà yín ní àsìkò tẹ́ ẹ níṣòro ọlọ́run sì gbà yín anábìwá yunisa alẹ́ sara sọ̀sán nígbà tí ẹja gbé rìn ló wá wà nù ẹja ló wá láìlá ilá antasu anaka ìní kúntùn mẹ́rin sọ lèmi náà ó ní ọlọ́run òun ṣàbòsí o dáríjì wọn o ó ké pe ọlọ́run ọlọ́run sì dáríjì ẹ ké pe ọlọ́run ló jẹ́ kí ọlọ́run pa àṣìṣe tòun rẹ wàláì ní báyìí àbúrò ó lówó ẹ̀gbọ́n ó lówó ọlọ́run ẹnìkan ò ní díra wọn lọ́wọ́ kẹ́ ẹ mọ ṣẹ̀ṣẹ̀ mi ayé yín lọ eré pọ́pọ́ ẹni fọlọ́run ọlọ́run wá ní ègún àtìrandíran òun ti bá yín pa o apá yìí ò ní ká yín ọlọ́run ò sì ní fi yín fáyé mú ẹ̀rí pọ́pẹ́ lọ́rọ̀ wá já sí. ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú kọ́ba máa rà wá nù jẹ. ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú kọ́ba máa bà wá nù jẹ. ọpẹ́ mi àjò. ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú kọ́ba máa bà wá nù jẹ. ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú kọ́rọ̀ ọmọ bàbá nu jẹ́. ọgbẹ́ wa ọgbẹ́ ìdùnnú kọ́bà ọmọ bàbá nu jẹ́. ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú kọ́rọ̀ ọmọ bàbá nu jẹ́. èmi ò gbàgbọ́ pẹ́nìkan lè dìnà mi ohun tí mo mọ̀ ni pé ọlọ́run ló lè ṣe ohun gbogbo. èmi ò gbàgbọ́ pẹ́nìkan lè dìnà mi ohun tí mo mọ̀ ni pé.

ṣùgbọ́n gbọ́n pẹ́nìkan lè dìnà mí.